This Dawa Nigeria. Ìjòkó ìsínilójú ni nípa tá à ń ṣe kò sí tó burú kéèyàn sì máa ṣe nǹkan tó rọ̀ǹgì níjọ́ tí a bá sì rí i pé ọ̀rọ̀ǹgì pé èyí tó ráìtì lèèyàn rí o kéèyàn sì yí padà gbogbo àtàwọn ajá àfa sòfíà ń bí àbáwá tí ajẹ́jẹ́ máa sòfíà àbáwá tó jẹ́ pé àwọn wò pé súnà ní ká ṣe nàbí ẹ máa tẹ̀lé mi ká lọ alákọ̀ọ́kọ́ ń bẹnu àwọn tí a máa ṣe nínú sòfíà especially tìjàníyà tó ní í ṣe pẹ̀lú ẹbọ èmi ìbídí àti ń sọ èèyàn di kèfèrí ni téèyàn ọba túbá èmi ẹ̀ṣẹ̀ lásán ni dọ̀là látò ṣìríkíya nínú àwọn nǹkan tá a máa ṣe nínú sufi tìjáníyà òun náà ni pé a máa ń pe àwọn ṣéwù wa pé kán ràn wá lọ́wọ́ èyí tá a fi máa ń pe ọlọ́run àwọn là á máa ń pè kò sẹ́nìkan tó wà mí tó jẹ́ tìjáníyà ń sìn tí wọ́n sọ pé àìsọ pé yá ṣéwù Ibrahim gausun liliwara àgísíní bíga ìsíka fálímùná tẹ́ǹfìlì kàrà ìwọ sí Ibrahim ọmọ Senegal gbà wá o là wá o nínú àdánwò tá a wá o ìwọ ni ìwọ ni ẹni tí yóò la gbogbo àgbáńlá ayé gáúsù lè wàrà oye àgìsí ni wàá gbà mí lẹ̀ wàá ṣe kí ni fálímù náà tẹ́ ń fèlè kàrà ṣe àwọn bùkátà mi kò jẹ́ kí n lè sùn mọ́sà ìbí kàtà mi tọ́ ọ̀ya ẹ̀yẹ́ màyá mi. ma fi láìláì làlá láìláì làlá láìláì làlá láìláì tí a ṣe o Ibrahim ẹ má gbọ́ ma wí náà tọ́rọ̀ bá wá rí bẹ́ẹ̀ nígbàtà wá wọnú Qur'an àwọn kàdìríyà àwọn sọ pé ya Rasulallah kò ti bìyẹ̀ dín fatadára kì ní wà á ń ta abí ìwọ òjíṣẹ́ Ọlọ́run ìwọ òjíṣẹ́ Ọlọ́run gbọ́wọ́ mi gbọ́wọ́ mi ṣàánú mi fatadára kì ní gbàmílẹ̀ wà á ń ta abí ìwọ ni bàbá mi gbogbo ẹni tó bá jẹ́ sùfíà tí ó jẹ́ tìjàníyà èyí tí ń sọ yẹn òun náà ti mà pé bó ṣe rí nìyẹn kàdìríà náà àwọn náà ń ṣe ṣìgáàtà eléyìí ẹni bá ṣe à ní pé ní kèfèrí ó dìbò àtàbà sàlàyé fún ó dìbò àtàbà sàlàyé lábùdà min ithbat al-hujja ẹ má pè nìkan kèfèrí láì ti sàlàyé o dawabitu takfir oye nínú ẹni kẹsí kíni kẹsí iqamatu al-hujja iqamatu òun náà ni pé ẹ lọ lè ba yí pé yín tó ń sọ yẹn bàbá kàdíríyà àfa àtìjàníyà yín tó ń sọ yẹn ó takò àyà Quran suratul jinn ọlọ́ni kúlì innama ad'u rabbi ọlọ́wọ́n bá ní ìrìn ànábì sọ fún gbogbo ayé innama ad'u rabbi ọlọ́wọ́n bá nìkan lèmi ọmọ pè wala ushriku bihi ahada èmi ò ní pẹ̀lú mi lẹ́yìn ọlọ́run ọba kí má bàa di ẹlẹ́bọ wala ushriku bihi ahada kúl innama ad'u rabbi ọlọ́run nìkan lèèyàn máa pè ẹni bá ń pè nǹkan mí ìyàtọ̀ sí ọlọ́run kí láyà yẹn pè ó pè ní ẹlẹ́bọ tábà ní ẹ̀sìn ẹlẹ́bọ lẹ̀sìn tìjàníyà gbogbo olú náà fẹ́ dàrú wọn ò sì gbọdọ̀ jí kámán sèṣì gàásà ara ẹ̀sìn wọn ni suratul jinn aya twenty lọ́wọ́ tábà ti rí báyìí àwa gbà pé àdúrà ìbáadà ni àbí ànábìnrin àdúrà wọlé ìbáadà ìbáadà dẹ̀ ní ta la máa ń fún màmá kárẹ̀ yẹ́rì jù lè kọ́ àròbí ìfàlẹ̀ yá àmàlẹ̀ àmàlẹ̀ sọ́ọ̀lẹ̀ àwàlá yóò ṣìrík bí ìbádà tọ̀rọ̀ bí àhàdà ọlọ́run bá ní ẹ máa fún ẹlòmíì ní ìbádà lẹ́yìn èmi ọlọ́run ìbádà làdúà ṣiṣẹ́ yá tàbá pè báyìí aláà lọ́gbọ̀rọ̀ wá lẹ́yìn ẹ̀ tàbá ní yá ṣéwù àwọn náà lọ sọ pé ẹni tí ń pe jésù pé ó di kèfèrí kí ni yàtọ̀ láàrin ẹni tí ń pe jésù àti ẹni tí ń pe ṣéwù ẹ dákun bọ́rọ̀ bá ti kílẹ̀ àbáhùn ẹ má àtúnṣe agídí má kọ́lọ́mọ́sà ọlọ́run ni má pe nǹkan míì lẹ́yìn ọlọ́run fatakuna minal mu'azzabin kí ra nàbí kọ́ mọ́ bá jìyà láyé kọ́ mọ́ bá jìyà lọ́run ọlọ́run wọn jìyà nàbí yá allahu akbar wala tad'u ma allahi ila an akhara má pe nǹkan míì mọ́ nítorí bá ń pè ní ó ti dọ́lọ́ ọmọ lọ́wọ́ ni fatakuna minal mu'azzabin kọ́ mọ́ bá wà jìyà láyé kọ́ mọ́ bá jìyà lọ́run àdébìlẹ́ ọlọ́run dájú kọ́ tòyìnbó ti ṣéhùn Ibrahim kálẹ̀ ti wá sọ fún wa pé ká máa ṣe yáṣẹ́ Ibrahim ṣé Ibrahim ọlọ́wọ́n bá wa òun ló dá wa ya Rasulullah sáànẹ́bì ló dá wa sáànẹ́bì lè ká máa pọ̀ òun tán ẹ̀yọ́ miami suratu Shu'ara aya 213 lọ́lọ́run ti sọ pé ẹni bá ń pè nǹkan mí yàtọ̀ sọ́lọ́run yóò jẹ ìyà kọ́dà bọ́jà nẹ́bù Muhammad bọ́jà nẹ́bù Muhammad ọlọ́run yóò jìyà tán ìtẹ̀rí mọ́sánbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo ní bọ́rọ̀ bá ti délẹ̀ báyìí a máa gbé ìròrí Sufi wa a sì máa gbé àyà wa ní ẹgbẹ́ rẹ̀ yóò wà dá ká máa kọ àwọn àyà yẹn tẹ́lẹ̀ kan bá ti ní tìjà ní àlòun ṣe súfì lòun ṣe ọkàn nítọ̀ ẹ̀ máa nǹkan báyìí tó sí gbogbo wa ìtọ́lọ̀ ń sọnù koran alukoran látẹ̀lé àbíṣẹ́wò alukoran látẹ̀lé tọ̀ nínú àwọn nǹkan tí wọ́n ṣe tí máa ń sọ̀yìn dẹ́lẹ́bọ àpè wọn lẹ́lẹ́bọ ó dìgbà tí a bá ṣàlàyé fún wọn tí wọ́n bá ṣa gidi pa àwọn òṣèké ni àwọn òfìlẹ̀ ẹ̀hẹ́ àwa ní kírun lẹ́yìn wọn máa ń gbà wọn àmọ́ ẹ má pè nìkan lẹ́lẹ́bọ ó dìgbà tẹ́ bá ṣe kíni kọ́dà àdùbá máa yẹ kó na mọ́ àwìlà nígbà míì gan ó lè má jẹ́ aláìmọ̀kan kọ́ jẹ́ àfọ̀ ní mímọ́ àmọ́ muawil ni oye òun tiẹ̀ ó ní wabtagu ilayil wasila òun fa àwọn sí òun yẹn sàkàsọ̀ ní tó ń gbọ́ yé sí ni ẹ ẹ fi lára balẹ̀ títí tọ́lọ́ fi yé òun wò pé àwọn òsì wọn àwọn kan àwọn náà wọn sọ́lọ́ ni ọlọ́run dẹ̀ lóhun súnmọ́ ọlọ́run ni wàlá nù akọrọ̀bì léhi min hablil warid ọlọ́run lóhun súnmọ́ yín ju ká sọ́run lọ ẹni tá a fẹ́ pè tó súnmọ́ wájú ká sọ́run lọ táà tó wọ́n ránṣẹ́ òkàn sí ní ilẹ̀ fásì látara bẹ́ẹ̀ ọwọ́ rẹ̀ wà bọ́lẹ̀ àwọn tó bá ti pè ní kèfèrí tó ti yọ́kú ní Islam yọ́ kà máa bá lọ ní pété àwọn ti ma àwọn kèfèrí kéde kèfèrí dín àbí kèfèrí ọlọ́ni ní ọba máa dànkan rúmọ́ yín lọ àwọn tó bá sọmù pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àyà pẹ̀lú hikima pẹ̀lú làákàyè làákàyè la fi pèpè sínú ẹ̀sìn o yín tẹ̀yìn ti gbàgbọ́ lógójì ọdún ẹ wá ní láàrin ogójì ogójì ìṣẹ́jú kó filẹ̀ yóò lọ́nà tẹ́gbẹ̀gbà tó fi gbọ́ àwọn bàbá tí wọ́n mẹ́mẹ́ àwọn ìyá wa mẹ́mẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ̀dá wa àbúrò wa mẹ́mẹ́ nínú sufi tawi ní tí wọ́n ṣe náà ní sọ yìí ẹ wá wọn tá lùkùrọ̀ sọ yìí tọba fẹ́ mú fún àyànfọ́ adìẹ tọba fún lóúnjẹ gan tọba kú gìrì sí ọ̀dà lóhùn àwọn ọmọ tán díẹ̀ díẹ̀ títí tó fi ṣe kíní tó fi súnmọ́ ni ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa da'watullahi bi asma'i lam yusamma bihi nafsa àwọn okọ̀ tọ́lọ́wọ́n bá sọ̀rọ̀ rẹ̀ ọlọ́wọ́n bá fẹ́ kí èèyàn máa pè wọn lórúkọ tí ò sọ̀rọ̀ ẹ̀ ó ní walillahil asma'ul husna

orúkọ tó wà ní súnà àti koran náà orúkọ ọlọ́run nìkan ṣoṣo láàmà fi pé ọlọ́run àmọ́ àwọn sòfíà àwọn ní orúkọ míì táwọn fún ọlọ́run àwọn ní ibo láti rí wọn ní kọláyà nínú àdìsí wọn ní kọládìsí wọn gbé wá fáwa lójú oorun ni tọ àwọn sọ fún wọn pé àyà kan wà tó dé yín ànábì ìgbà tó fẹ́ kó ní àlìyáwómà àkìbálítòlàkún dínàkùn ọlọ́run sọ fóun pé àwọn ti parí ẹ̀sìn ìtòlíṣe pẹ̀lẹ́sìn <laughs> àwọn ti parí ẹ̀ tó nígbà wọn náà ti parí ẹ̀sìn kí ló dé tẹ́tí wọn fẹ́ yín ní ojú oorun ajẹ́ pé kì í ṣe ọlọ́run lọ́ràn ń tẹ́ rí nsìn yín àlìjánu ló ṣe kí ni olùwà bá káwọn pẹ̀lú ọ̀hún yá sí jàkàṣíṣù yá dàmdàmà yá ìlú ẹ̀ ó kàn yẹn pọ̀ pẹpẹtẹ ó túbà yasin ó túbà fọ́sùlàzim ó wà lọ́dọ̀ àwọn sufi tí wọ́n lè jiyàn rẹ̀ ẹ̀yọ́ màyá mi ẹ má jà pé ọlọ́run ọba ló kọ tí ọ̀dà nínú àwọn àwọn dọ̀làláàt tó jẹ́ àánú tá a fi ní kámọ̀sí sufi má òun náà ni àkídàtò wádàtò òjòòdì lọ́dọ̀ àwọn tìjáníyà àwọn tí wọ́n ní ìgbàgbọ́ kan ipò ẹni tó bá fẹ́ di tìjáníyà original bọ́yọ̀kùnrin àbóbìnrin wọ́n ní kó lè fa àwọn orúkọ ọlọ́run kan tó bá ti wá fa tó bá ti darí dé lẹ́yìn ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì wọ́n wá béèrè pé kí ni eléyìí tó bá ní ike àtòmí ni àbí ṣé wọ́n sọ pé ó ti dẹni ọlọ́run omi lélẹ́yìí ike lélẹ́yìí bára rẹ lọ mọ́ ṣiṣẹ́ lọ tó wá padà dé ọ̀yẹ́ ẹ̀gbẹ́ mi tó yín bí títí ṣiṣẹ́ ń padà àwọn àjànú náà ti kọ́ ní tí ó ṣe kíni tí ó padà wí yẹ wa ní ah, wahdatul wujud òun ni pé gbogbo ayé yìí ọlọ́run ọba ló yíra padà òun ló di gbogbo ń tàrí ìgbàgbọ́ yẹn àwọn súnfín nígbàgbọ́ yẹn téèyàn ọba tí nígbàgbọ́ yẹn kò lè di mukadam kò lè di mukadam kò lè di mukadam ìjọ tó bá wá padà dé tó ní hùwà pé òun náà ni ṣé wò ní òun wò lórí Allah tó ṣé wọ́n wá sọ fún pé aláàánì wọ sọ́lt nísìnyí o ti wá débi tí a fẹ́ kí kò dé gbogbo ntọ́ bá ti wá rí ní ọmọ wa pè ní ọlọ́run wọ́n bá gbére èèyàn lọ́wọ́ lọ́dọ̀ tiẹ̀ tọ́ bá gbégbé lọ́wọ́ tọ́ bá gbétọ̀ lọ́wọ́ máa fi júbà tí ìlàlá ọ̀kan ní mo aṣọ àbáyà mi ọlọ́run ló lábẹ́ òun náà ní rífà ṣe rẹ̀ Eh, subhani subhani ó ní ẹ má mọ̀ pé subhanallahi mọ̀ ẹ subhani subhani títóbi mi mímọ́ fún mi tọ́ ọlọ́sí laysa kamithlihi shay shay ayé Kùránì làwọn ń lò ó àwọn ò lo ìròrí táwọn bàbá ṣe kí ni tí wọ́n gbé wa tẹ̀lé àwọn ìròrí àwọn bàbá kan ló gbé wa imported religion ni wọ́n import ẹ̀ wọlé ni àwọn bàbá kan ló sì gbé wa ayé àtàwọn ọlọ́ni laysa kamithlihi shay ọlọ́run ọba ní kò sí nǹkan kan nínú tí mo dá tó dàbí èmi ọlọ́run èmi wà lọ́tọ̀ ní tí mo dá wà lọ́tọ̀ ni wọ́n wọ̀ sẹ́mi olùbàṣír èmi ń gbọ́ gbogbo yín èmi nìkan ń gbọ́ gbogbo yín ń sì rí yín Suratu Shu'ara aya eleven ọ̀tàkọ̀ lórí yàbọ̀ ọ̀tàkọ̀ jẹ́mọ́ ọ̀tàkọ̀ lọ́kàn fi ni wọ́n mọ̀lẹ́ kẹ́líbù wal khinziru illa ilahuna onítẹ̀bá rí ajá ó Allah nílọ yẹn wọ́n mọ̀ lọ́hù ilà rọ́hìbùn fílkẹ̀ ní sàtì onítẹ̀bá rí bàbá alàgbà tí ń lagun ló ṣe jẹ́ pé àwọn sòfíà tí wọ́n bá di usul àwọn míì ò mọ táwọn sọ yìí ó táwọn ṣe jọyìn jọ àwọn tó bá ti usul tí wọ́n ti gbaṣẹ́ tí wọ́n ti darapọ̀ mọ́ wọn tí wọ́n ti dara wọn ẹ àwọn máa gbà pé gbogbo ń tábà ti rí lọ́lọ́run tẹ́yìn bá ti wá nírò rí yẹn kò sí tó bá gbé oyin lọ́wọ́ náà yọ gbà pé ọlọ́run náà lọ gba ọlọ́run lọ́wọ́ ọlọ́run ọlọ́run sì ná ọlọ́run gbogbo àwọn crime ni wọ́n máa ṣe kí ni wọ́n máa ṣẹlẹ̀ lábẹ́ rẹ̀ nínú àwọn àkídà yìí àkídà tí ọ̀dá ni ọ̀yẹ̀ àkídà tó hulul wal ittihad nínú àwọn àkídà dọ̀là láti al-mutasawwifa nínú àwọn anu àwọn sufi léyìí tí wọn ò lè jiyàn rẹ̀ òun náà ni pé kágbà pé ọlọ́run lè di èèyàn èèyàn lè di ọlọ́run ni pé ṣé wà àwọn ọlọ́run ti sọ̀kalẹ̀ sáré wọn ni bàbá bí ṣe ń sọ̀rọ̀ yẹn bàbá kí ń sọ̀rọ̀ ọlọ́run ní ṣe ìtọ́lọ́run sọ alimura ńkọ ọlọ́wọ́n bá Allah kálí ìwò dáadáa ọlọ́wọ́n bá ní wọ́n ti di kèfèrí gbogbo àwọn tí wọ́n ní ọlọ́wọ́n bá ní anabi isa anabi isa náà ní ọlọ́wọ́n nígbà yìí náà wà ní pé sẹ́wù yìí náà lọ́lọ́wọ́n sẹ́mọ̀ pé ìròrí àwọn nasara àwọn kiriyó lẹ́yìn náà sékíní lẹ́yìn náà ti níyẹ lẹ́yìn náà akídàtúlù gàùsíyà wọ́n ní gbàgbọ́ pé gàùsíyà wà ìgbàlà ìgbàlà yẹn òun náà ni pé gáúsù ọlọ́wọ́n máa gbé gáúsù dìde ní ọgọ́rùn-ún ọdún kọ̀ọ̀kan gáúsù yẹn yóò wá ní àwọn ẹmẹ̀wà nínú àwọn alakitob àwọn abudal àwọn nujaba gbogbo àwọn tá a wí yìí oye yajtami'una fi diwani lahum fi gari hira wọ́n máa ṣe mítìnì ní gari hira ibi tí anabi ti ṣe kíni ibi tí anabi ti jòkó tí jìbìrì tó tó wá bá anabi lákọ̀ọ́kọ́ ibẹ̀ ni wọ́n ti máa ṣe mítìnì kulla layla yanzuruna fil maqadir gbogbo òru ni wọ́n máa pàdé ńbẹ̀ ẹ̀mí wọ́n máa pàdé ńbẹ̀ wọ́n máa wá discourse kádàrá gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan ẹ̀ gáúsù òní ọ̀jẹ́ eléri wọn ọlọ́run kúlẹ̀ alhamdulillahi alladhi lam yattakhidh walada ọlọ́run ni ẹ sọ pé ọpẹ́ fọlọ́run ọba tí ọlọ́mọ wa lam yakun lahu sharikun fil mulk ọlọ́run bá ní kò sẹ́nì kankan tí ó ìkejì mi táàjọ ń darí ọlá kọlọ́mù yẹ kùn láwù wàlíyù mi nà zul kò sẹ́ni tọ́lọ́mù ọba ń tijú tí wọ́n ń ba búbú fún wọ́n kà bírù tẹ́kìbìrà ẹgbẹ́ tí tóbi fún Allah wọ́n kà bírù tẹ́kìbìrà ọlọ́run ò ní ìdìyàn lọ́wọ́ àfa kan kó tó darí kádàrà òun lò nìkan lóhùn dìkádà ó ní wákà lọ́kà kulla shay'in fọkọ̀ dára ò tẹ́kìdìrà ọlọ́run ni mo dáadáa nǹkan náà ni mo sì lẹ́ kádàrà gbogbo nǹkan máa la gáúsù yìí làwọn yẹn fi máa ń wójú rere rẹ̀ ìpè tó bá dé gáúsù sàmánì wọ́n máa fà mára wọn lọ́wọ́ o tó gáúsù kan náà ti dìde ńlọrin àwọn mùrídìí wọn wá jà pé baba tiwa ni gáúsù kìí ṣe titi yín gáúsù yẹn òun Ibrahim Kaula náà fi ni yá ṣe Ibrahim gáúsù lèlè wàrà olùgbàlà gbogbo àgbáńlá ayé ṣé Ibrahim ni yọ sáyìn kádàrà ẹni tí ó bímọ lọ́dún àtẹni tí ò ní bímọ ẹni tí ó lówó àtẹni tí ò ní lówó ní tí wọ́n sọ fún yín nìyẹn bẹ́ẹ̀ bá sì wá gbàdà tẹ́fẹ́ kọ́ gbà yín lẹ̀ àwọn lẹ́ẹ̀ máa pè àwọn ni wọ́n wá bá yín yí kádàrà yín padà sí bẹ́ẹ̀ ṣe fẹ́ yìí tí ń sọ yọ wà nínú àkọọ́lẹ̀ tíra wọn ìjọ ń pè ní sunfún nìyẹn o mọ̀ pẹ̀lẹ́ ní sunfún máa o mọ̀ pẹ̀lẹ́ ní abidi sunni tí ń tẹ̀lé sunna anabi sallallahu alayhi wa sallam gbogbo yìí tí ń sọ yìí kò dàrú rárá lẹ́yìn náà salatul fatihi nínú àwọn ìròrí wọn àwọn dalalat àwọn sufiya nínú àwọn ìròrí wọn òun náà ni pé salatul fatihi ọlọ́lá ju <laughs> allahu akbar lẹ́nu wọn lọ́wọ́ wọn lọ́lọ́lá ju kùránì lọ nígbà mẹ́fà ẹ̀ wọ́n ní sẹ́kùn ní amara ní bẹ̀rù ojú ìlà sọ̀lá tàlfàtì ọlá nàbí yọ sóhun ní fètètè wọ́n wá pa àwọn láṣẹ pé gbogbo àṣàlátù tẹ̀ ń ṣe pátá ẹ má ṣe má ọya sọ̀lá tàlfàtì ni kò gbà kò sì má ṣe kò wá sọ fún gbogbo ayé pé èyí tó kàn nìyẹn o sọ̀lá tàlfàtì ni gbogbo ayé gbọ́dọ̀ má ṣe ọlọ́kọ́kọ́ yọ sóhun lójú àlá olóní mẹ́fà ni ewé pé alukoran pé ó ṣe déédéé koran nígbà mẹ́fà tẹ́ bá ka koran nígbà mẹ́fà ó ṣe déédéé sàlálìfà ti ẹyọ kan olóòtú wa yọ sóhun ní fètè tì ọ wá ní sóṣẹ sàlálìfà ti yẹn nígbà tí n sọ yẹn ọdá hmm, sáǹdẹ dáadáa ni nísìnyí ó ṣe déédéé koran six thousand tíra kan tí àwọn tíra tó tóbi dùn ní àwọn tíra àwọn sòfíà tìjà níyà wọn pè ní jawaru